ولم يقل له كفوا أحد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله sàlàyé ṣáájú nípa àwa mùnáfìkì àwọn oríṣiríṣi àgàbàǹgebè ìjòdìjẹsọ eléyìí tó kó sínú eléyìí tó jẹ́ ọ̀ràn yẹn lórí mùsùlùmí tó fẹ́ sórí ire tó fẹ́ wà lìjẹnà ike kó jìnnà sí àwọn àwà bẹ́ẹ̀ nítorí lójú ọ̀nà àti sórí ire ọ̀pọ̀ àìmọye nǹkan òun náà ní tí máa wù ẹ̀mí láti ṣe tí oníkálukú gbọ́dọ̀ jìnnà sí. nítorí kálíbà jẹ́ni tí ó sórí rẹ̀ yìí kọ́kà má jẹ́ ní tá a máa gbọ́ tá a wà ní jẹ́ni tí ó kópa nínú oríire yìí ǹjẹ́ báyìí kí wàá ní nǹkan lè máa hù níwà fi lè gbèyàn lóníwà dáadáa nítorí pé ọmọ gbé nínú nǹkan tí ẹ̀sìn tó mójútó òun náà ní ìwà wọ́n sì sọ pé àkọ́kọ́ nǹkan nínú nǹkan tá à ń pè fún nítorí pé kò sí bí ìwà rẹ mọ́mi èèyàn ti ṣe legbe lórí òṣùwọ̀n tí wọ́n sọ pé ìwà tó dáa ni ṣùgbọ́n ńgbà tá a bá pọ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ tá a rí nínú rẹ̀ pé ó kì í ṣẹni tí máa jọ́sìn fún Allahu nìkan ṣoṣo ọ̀nà wa dà wọ́n fi fẹ́ pè ọ́ lóní wa kí ni wọ́n á ti ṣe wà nígbà tí ọba ti sẹ́sìn pẹ̀lú ẹ̀ àwọn àwà tó dáa eléyìí tó yẹ kéèyàn ọmọ ọ̀hún tó fi máa pèèyàn ní oníwà tó dáa àti ìṣesí tó sunwà àkọ́kọ́ rẹ̀ ọ̀nà làdúà gbogbo nǹkan tó bá dáa láyé ń bí ó ń bùkátà àdúà gbogbo nǹkan tó bá sì kù díẹ̀ káàtó àdúà àwọn ẹni tó ní nǹkan òun ló kù díẹ̀ káàtó àdúà pàtàkì púpọ̀ àwọn ẹni tó bá ní làákàyè tí wọ́n sì máa ń tí wọ́n ń ṣe tí wọ́n sì jẹ́ni tó lẹ́sìn wọ́n mọ ìtumọ̀ àdúrà wípé kìí ṣeré kìí sáwàdà kò sí bí ọ̀rọ̀ ti lè burú kò sí bí ọ̀rọ̀ lè le tó ti àdúrà a lè fi borí gbogbo òṣòro nítorí pé àdúrà tá n se Allahu Rabbul Alamin wa là ń pè ẹni tá à fẹ́ kọ́ pẹ̀lú wa ẹni tá à fẹ́ kọ́ ṣàánú wa èyí wá pé kéèyàn mọ̀fọ̀ èyí tọrọ kéèyàn jẹ́ pé nǹkan yẹn ọ̀bọ sí fún un torí ẹ̀ ni ló ṣe jẹ́ pé gbogbo ẹni tá a bá ti rọ̀ lọ́rọ̀ láti lè ṣàdúrà onítàn kò ní pàdánù jíjẹ jíjẹ lórí àdúrà tó ṣe yẹn torí ẹ̀ àǹbùkátà ká máa ṣàdúrà nítorí pé ìwà rẹ kó lè bá jẹun tí ó da kó lè bá jẹun tí ó sùn wà òǹbùkátà láti máa pe olúwa ẹlẹ́dàá wa ọba tí fúnni níwà tá a fi níwà ọba tí ìfúnni níwà tí wọ́n fi máa sọ pé èèyàn ò níwà òun bùkátà láti máa pè é ní gbogbo ògbà kó tún ìwà rẹ ṣe gẹ́gẹ́ bó ti ṣe tún ìṣẹ̀dá rẹ ṣe kó jẹ́ kí ìwà rẹ náà kó dáa àdúà ní ìyàbá wa ń ṣàdúà lójú àná pé mò ń fẹ́ kádùn àmì ọgbà mi nǹkan fẹ́ máa jẹnu níyà kí n máa ṣàṣedànù àdúà àdúà mi gbọ́dọ̀ dá sí àdúrà tí wọ́n ń ṣe lọ́nà tádùn àfi máa gbà kékeré nínú sábàbí eléyìí tí máa jẹ́ kádùn ọgbà òun náà ní pé nígbà tó fẹ́ tọrọ ohun tó fẹ́ tọrọ lọ́dọ̀ Allah mọ́kànjọ́ jẹ́ pé wàá gùn létí tọrọ láì jẹ́ kó ti àwọn gbólóǹkà síwájú bí ìtọrọ àforíjì ìsàfọ̀mọ́ fún Allah àti mímọ awúlò àwọn gbólóǹ rírántí rẹ̀ lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn ìgbà tó o bá ṣe eléyìí tán wà wá sí àsọ̀láàtì fún aṣíwájú wa anabi tiwa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀yin náà lọ́wọ́ wa béèrè ọ tọrọ ntọ́ fẹ́ lọ́dọ̀ allahu rabbul alamin ọ wà parí ẹ̀ pẹ̀lú sísè àsọ̀láàtì fún anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam tó bá ti gbé àwọn agbésẹ̀ yìí gẹ́gẹ́ bá ti ṣe wí àṣẹ allah àdúrà rẹ̀ ó máa gbígbà ìtọrọ àforíjì ìsì àfọ̀má jíjẹ́ ẹni tó ṣe ike ọmọ awé àwọn gbólóhùn rírántí Allah ẹ̀yin náà wàá ti àsọ̀lẹ́tù fún anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kó o tó wá tọrọ ńbọ̀nfẹ́ wà wá parí rẹ̀ pẹ̀lú títí àsọ̀lẹ́tù fún anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọkọ̀ sàkíyèsí wípé àsìkò tó ń tọrọ ọkàn rẹ̀ balẹ̀ títí àdúrà yọ gbà náà nítorí pé ẹni tó bá ti pé Allah kò ní pàdánù gbígba àdúrà rẹ̀ wàá wá gbìyànjú láti jẹ́ni tó ṣe é gbé àwọn agbọ́lò tó fi máa ṣàfọ̀mọ́ fún Allah ṣáájú àdúrà rẹ̀ ó jọ jẹ́ àwọn èyí tọ́jú ọ̀kan nínú ìta nàbì sallallahu alaihi wasallam tó fi kọ́ wa kọ́mẹ́sì jẹ́ àtọwọ́dá kọ́mẹ́sì àkọ́kọ́ lọ gbé kalẹ̀ kọ́mẹ́ lọ já sí òdo lásán. eléyìí téèyàn fi jẹ́ pé ẹni tó ọwọ́ rẹ̀ ò ní bà ọ̀fẹ́ kájú ààrẹ ọgbà wa ló fi fún Allah ọ wá jẹ́ gbólóńpọ̀ ń àwọn àjànú ọ wá ní ẹ ó kọ àwọn kan ni ń pè sọ fún ọ pé Allah ò ní jẹ́ àwọn ẹni tí sọ pé yà ẹ̀dá tí a sì jáǹjànù tí ọba jáǹjànù a sì a èèyàn àwọn eléyìí làwọn ẹ̀dá tó ní làákàyè kpolójú amúrò haniwa òkùnkùn sojú abẹ́ ńkù lẹ́ẹ̀kan kpọ́npánjànù ọ̀bára rẹ lásìkò jọ tanra rẹ dànù ọ̀n sẹ́fọ́ sí Allah bákan náà ọbẹ̀ sì àsọ̀ láti ṣáájú àdúrà rẹ sọ́ra fáwọn àtọwọ́dá àsọ̀ àwọn àsọ̀ tó ti kó tako sunna nàbì sallallahu alaihi wa sallam àwọn sọláàtì tí wọ́n fún irọ́ oríṣiríṣi mándì gẹ́gẹ́ bí kínní kan lilfati kínní jẹ́bẹ̀ ó ti àsọláàtì bá nàbì sallallahu alaihi wa sallam lásọláàtì tó ti bá nàbì gan fúnra ara rẹ̀ òun ló fi máa ló máa rẹ̀ gẹ́gẹ́ bí as-salatu al-ibrahimiyya wàá ti síwájú àdúrà rẹ̀ wàá tọrọ nǹkan tó ń fẹ́ tó parí rẹ̀ pẹ̀lú bákan náà pẹ̀lú àṣẹ Allah àdúrà rẹ yóò jẹ ntọgba eléyìí ń bẹ nínú nǹkan tí èèyàn á máa ṣe tí èèyàn máa fi do níwà tó dáa Allahu azza wa jalla òun ló máa ń fúnni níwà òun náà látọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ kódà kún kó ṣàánú àwa náà ṣe pé á níwà nínú nǹkan eléyìí tí èèyàn máa ń ṣe tí ìwà èèyàn fi máa dà òun náà ní kéèyàn jẹ́ni tí máa ń ṣèṣirò fúnra rẹ̀ má jẹun ní mọ́sẹ́mọ́sẹ́ náà àti pípapà gàn tá a lẹ́ni tí wọ́n bí dà tó lè yẹ̀mí lọ́wọ́ sẹ́mi wò gbogbo tí mo bá ti ṣe mo ti ṣe abẹ́tugé ẹnìkan àti bírú wa léèrè àfikọ́tẹ́ tó o bá ti jẹ́ bẹ́ẹ̀ ìwà rẹ̀ onídà o nítorí pé wà tó ń hù àwọn èèyàn tí ò lè bí ọ léèrè nípa ìdá aburú àti wà pálapàla tó ń hù kò sí tàbí ṣùgbọ́n àwọn náà mọ̀ ọ́ léèyàn abóyìn àwọn náà máa pè ọ́ léèyàn ládaràda wọ́n máa pè ọ́ lẹ́ni tí ò níwà àwọn onílàákàyè nínú àwọn èèyàn àwọn ló máa ń ṣèṣirò fúnra wọn onílàákàyè nínú àwọn èèyàn òní òsè nǹkan tí ó tún di ẹnìkan tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ léèrè ẹ dákun kí lẹ rí síwà mo hù lẹ́ẹ̀kan sọ́dà àbí ọ̀dà ẹ pàkíyèsí mi nítorí ọjọ́ mi nítorí pé ẹnìkan ò sí tó lè dá tán òun bùkátà àwọn èèyàn jẹ́ pé wọ́n lè ṣàlàyé fún ọ bó ti ṣe rí lódodo ẹni tí wọ́n lè bá sòdodo nínú àwọn èèyàn èèyàn dáadáa ni kì í ṣe gbogbo èèyàn ló ṣe bá sòdodo ọ̀nbẹ nínú àwọn èèyàn tó gbé ọmọ hùwà rádaràda tẹ́lifíṣẹ́ bá bá sòdodo ha ẹ kábàámọ̀ pé báyọ̀ sòdodo ọ̀rọ̀ torí ẹ àwọn èèyàn máa kẹ́ ẹ bẹ́ẹ̀ òtítọ́ ni wọ́n máa bá sọ ẹnìkan ò ní lè bá sòdodo nítorí pé ọ̀rọ̀ tí wọ́n bá sọ tí ìrẹ́pọ̀ wọn ò ní bàjẹ́ ọ̀rọ̀ tí wọ́n máa bá sọ sáǹfààní táwọn náà rí lọ́dọ̀ rẹ̀ tọ́nà rẹ̀ ò ní dí olùnìkan ni wọ́n máa bá sọ àmọ́ kó dodo ọ̀rọ̀ téèyàn gbọ́ tí séèyàn láǹfààní láyé ń bí tí séèyàn láǹfààní lọ́la kìyàmà ò ní bá sọ láéláé máa ń ṣèṣirò fórí ara rẹ̀ kò sẹ́ni tó d ga títí tọ́ da tán gbogbo wa tó tó ń wò kó náà ò lè yí padà tó pa ó rí i pé ìwà tó ibi tó ti kù díẹ̀ káàtó sí ọ̀pọ̀ púpọ̀ torí ẹ̀ téèyàn bá ti lè ṣe bẹ́ẹ̀ tó rò ara rẹ̀ ń tó ògùn tí ọ̀dà níwà pẹ̀lú àṣẹ Allah ó di di àwọn èèyàn máa wò pé ah lágbájá kò rí báyìí tẹ́lẹ̀ ìwádìí ọ̀tá báyìí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni ojoojúmọ́ ní túnra rẹ̀ sè ńlọ ń ṣe dáa kọjá ni tó kájídé hárí tí ń tanra rẹ̀ dànù àwọn ẹni tó ti pé ìwà wọn kìí dáa kìí wọn nínú àwọn nǹkan máa ṣe tí èèyàn fi máa jẹ́ ohun tó dáa òun náà ní ká máa gbogbo ń bẹ fáwọn ọlá ńlá eléyìí tí Allah fi máa ń ṣe fáwọn oníwàárí ọlá ńlá eléyìí táwọn oníwà dáadáa tí wọ́n máa wà nípò rẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn ẹgbẹ́ wọn nítorí pé tí ìwà rẹ̀ bá dáa ọjẹ ni tó ti pọ̀ wà nípò tọ̀gà ọgbọ́n tí ọlọ́run ẹlẹ́dàá wa sọ nípa nabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní wa innaka la'ala khuluqin azim ọlọ́ni mọ́kúra pé ìwọ lọ wà lórí ìwà tó ga dájúdájú ìwọ lọ wà lórí ìwà tó ìwà iná ni olúwa ẹlẹ́dàá ló fi yan anabi muhammed sallallahu alayhi wa sallam níbi ètò túmọ̀ sí pé tẹ̀mí àti wọ sábà wà wòkọ́sí anabi tiwa tiwa náà jẹ́ ntọ́da kò sí tàbí ṣùgbọ́n àyè tó ga làwọn náà jẹ́ pa wa lọ́dọ̀ olúwa ẹlẹ́dàá wa á sì máa wà láyè tó lọ́dọ̀ àwọn èèyàn ẹgbẹ́ wa. tó o bá ti níwà gbà díẹ̀ wọ́n bù mí ó sọ̀rọ̀ mi láì wọ́n pè mí lẹ́yìn rádaràda wọ́n pè mí lẹ́yìn kí ni màá fi kò sí náà tí wọ́n bá ti sí kò sọ́sẹ̀ tó lè fi wọ́n á ní kó máa wẹ́sẹ̀ àwọn èèyàn wọ́n kọ̀ wọ́n ní kó máa fi lọ́pítà kan para àwọn èèyàn wọ́n máa yí ọtí wọ́n ní kó máa fi kíní kan pawọ́ kó máa fi ó lè bá a nítorí pé tí wàá rí ọba ti dá wọn lẹ́ni tí ọba ti fẹ́ súnmọ́ dandan wọn ò sì rí sa ẹlẹ́kẹta nínú nǹkan tí máa jẹ́ kí wéèyàn dá máa ronú àtúbọ̀tán burúkú tí ń bẹ fún ìwà pálapàla máa ronú ìhìn burúkú táwọn èèyàn fi máa ròyìn àwọn oníwà rádaràda nítorí pé kò sí ń tẹ́ láyé yìí tẹ́ ní rí ẹ̀san rẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn wọ́n máa fàmì hàn lórí bóun ti ṣe ń hùwà ìdá kí wọ́n máa ṣe dáadáa sí ọ àbí kí ma máa ṣàìdá sí ọ ọ̀pọ̀ àìmọye àwọn èèyàn lè máa ṣe dáadáa sí ọ nígbà tí wọ́n ń ṣàìdá o nítorí àǹfààní tí wọ́n rí lọ́dọ̀ rẹ̀ wọn wọ́n lè máa ṣàìdá sí ọ nígbà tí wọ́n ń ṣe dáadáa nítorí pé dáadáa tó ń ṣe yẹn kò bá wọn láàmú nítorí ẹ wọ́n máa hùwà burúkú sí ọ á lè fi tọ́mọ èèyàn káfí sòsùn wọn àti má bá a ti ṣe dá sí àbí bá a ti ṣe burú sí ní gbogbo ìgbà nítorí pé igbá tọ́mọ èèyàn fi ń win kà igbá àbòsí lọ́pọ̀ jù nínú rẹ̀ tó bá ráǹfààní lọ́dọ̀ ẹnìkan tó bá ní ọ̀daràn lónítàn oníwà rádaràdá ni oníwà játijáti ni èèyàn lásán èkejì ajá ni àwọn ọmọ aráyé tó bá ráǹfààní lọ́dọ̀ rẹ̀ ẹni rẹ̀ wọ́n máa pè é lẹ́nu kan bá sì níwà tíwà rẹ̀ dá tó fẹ́ ju àṣẹ́kùbọ̀ pàdé láwùjọ ọmọ èèyàn tí àwọn èèyàn bá ti máa rí ní tí wọ́n fojú sùn lọ́dọ̀ rẹ̀ báwọn fẹ́ máa gbà àbáwọn fẹ́ máa jẹ ti àwọn máa gbà lọ́dọ̀ rẹ̀ bí ẹni tí ń fún wàrà tí nǹkan yóò bá ti máa bọ́ sí wọn lọ́wọ́ wọ́n máa sọ pé lẹ́yìn ìbílẹ̀ ẹ̀ńtọ́kàn ni. so àwọn èèyàn tẹ bá fẹ́ máa fòsùn wọn àwọn dá nǹkan mà ẹ̀yin náà yà lábòsí ṣùgbọ́n àwọn ẹni tó ní làákàyè nínú àwọn èèyàn tí wọ́n sì lẹ́sìn tí ìwà rẹ̀ bá dáa ó rí wọn máa ṣàpèjúwe rẹ̀ fún ọ àwọn ẹni tó lẹ́sìn tó ní làákàyè tí ìwà rẹ̀ ọba dáa tí ọba sún wọn wọ́n tún máa ṣàpèjúwe rẹ̀ fún ọ tó fi dáàmú àbádé àti àtúbọ̀tán ìwà burúkú kì í gbogbo ẹni tí ìwà rẹ̀ ọba ti sún wọn àtúbọ̀tán rẹ̀ kì í nítorí pé ọjà arọ́ ó lè máa jẹ́ nǹkan tó ṣe pé ó ń jó bùlàbùlà fún wákàtí tó pọ̀ ṣùgbọ́n títí tó bá kú báyìí ìmọ̀lẹ̀ rẹ̀ ò tún tàn mọ́ láéláé. ìjọ gbé pamọ́ àbí táwọn alábòsí tí wọ́n ń gbé pamọ́ sí ọ tí wọ́n fẹ́ sòdodo fún ọ nípa rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n àwọn èèyàn ń bọ̀ tó ṣe pé wọ́n padà wá fi hàn eléyìí tí ó túmọ̀ sí pé àtúbọ̀tán ọ̀rọ̀ rẹ̀ ò ní dáa. kí wọn la fẹ́ gbà nídìí nǹkan tó ṣe pé ṣíṣe yóò mú ká túbọ̀ tán wá má dà wọ́n máa fi wá sí àpèjúwe burúkú wọ́n máa pè wá léèyàn rádaràda wọ́n máa pè wá léèyàn játijàti kí la fẹ́ máa hurú wà bẹ́ẹ̀ sí. nínú nǹkan tí tún máa jẹ́ kí ìwẹ̀ yẹn da eléyìí tí ó yẹ ká mójútó ó náà ní sòórò kò sẹ́nìkan láyé tí wọ́n ròyìn pẹ̀lú pé wà rẹ̀ da àmọ́ kọ́kọ́rọ́ fẹ́ yín ni pé wọn ò ní sòórò. nítorí mà sí ni pé wọn ò ní wà wọn èsì ìyàtọ̀ dà sùúrù òǹkan ní bàbá àwọn àwàtọ̀ dà sọ́mà sọ pé nìkan níwà màdájú yìí pé sùúrù ọ̀gbẹ́yìn nínú ọ̀rọ̀ rẹ̀ nítorí pé gbogbo oníwà ń wára gbogbo onítara gbogbo aláìmúmára aláìlámúmára gbogbo ẹni tó ṣe wípé kéèpè kéèpè gbilẹ̀ jẹ kò gbogbo dáa tí sùúrù yóò bá ti sínú ọ̀rọ̀ rẹ ó rí pa ìdáhùn oní òkòrí gbogbo ọ̀rọ̀ rẹ ẹ jẹ́ ká ní sùúrù jàmá ẹ jẹ́ á ní sùúrù tí nǹkan bá ṣẹlẹ̀ tọba wo bó ṣe bí ọnu tó tọba níbẹ̀ ló bínú gbogbo ńtọ́da lọ bàjẹ́ tọba wa ba gbogbo nǹkan jẹ́ tọba wa lọ fi tirẹ́là ru owó wa tọ́jà pé gbogbo pépà kọ̀ọ̀kan nínú owó tó rù jẹun pépà wa one thousand naira ni lọ́mọ dájú wípé kò ní pa burú tó o ti fi sílẹ̀ sínú ọpọlọ àwọn èèyàn látàrí àìní sùúrù kò ní parẹ́ ọwọ́ àgbà balẹ̀ jẹ́ tó fara tó tó wíwí o. wàlá àwọn èèyàn tí wọ́n kú wọ́n kàn gbowó lọ́dọ̀ rẹ̀ kò ní sùúrù kọ́bọ̀ sọ́wọ́ ayé ọ kò kúkú yé ọ torí ẹ̀tọ́ bá ti lè fi ọwọ́ ara rẹ̀ jẹ́ nǹkan kan stamp tó sì wọ́nà ọpọlọ àwọn èèyàn ó lè má jẹ́ wọ́n ló tún lè parẹ́ mọ́ láyé yìí kò bá jẹ́ dáadáa kò bá já ìdá ẹja kíyèsí wa wa ọ̀pọ̀lọpọ̀ ní sùúrù tí bá ń bínú ẹ sì bò ń lọ tẹ̀dá gbogbo èèyàn ni yóò máa sọ àwọn ọ̀rọ̀ burúkú jáde lẹ́nu ọ̀rọ̀ tó ṣe pé èèyàn ò lè sọ jù bẹ́ẹ̀ náà lọ sí parun ó yọ máa wí àwọn ọ̀rọ̀ jáde lẹ́nu eléyìí tó pé tí Allah tó bá fẹ́ ti ṣèdájọ́ fún kò tún ní gbérí má àwọn ọ̀rọ̀ rádaràdá yọ máa jáde lẹ́nu nítorí pé ò ní sòrò ọ̀pọ̀ ẹ̀mọ́ yẹn kan la bínú sí o tá a fara ya tá a balẹ̀ jẹ́ tọ́padà wá yé wa pé àbínú lórí bó ṣe tọ́ àbínú lórí bó ṣe bó ṣe dáa á padà wá dẹrú fún tá a fẹnu wá sọ á padà má fẹnu gbólẹ̀ fún tá a ti wí jáde lẹ́nu wa látàrí kò sí sùúrù tí sùúrù bá ti kó lọ́rọ̀ èèyàn ìjánu ẹnu máa já ẹnu ọmọ wíwíkòwì tí sùúrù bá ti kó lọ́rọ̀ èèyàn ìjánu ti mú ọwọ́ dúró lẹ́gbẹ̀ẹ́ òun náà jà ẹ̀rí tí ọwọ́ náà máa ṣàpèjúwe pé èmi ló ń ṣe bẹ́ẹ̀ sí ọ̀mẹ́ni tó ń ọ̀mọ àbí ọ̀rí kọ́ máa gbé ọwọ́ lọ sí dèjì onítàn pé wàá gbà tí sùúrù bá ti kó lọ́rọ̀ èèyàn gbogbo ńtọ́ dàbí ìgbà tó ṣe kó o ti pati nínú àwọn wàrà dáradá pálapàla táwọn èèyàn ń hù láwùjọ tí wọ́n ti dẹni tí ń sẹ́ẹ̀tì tó ti fi sílẹ̀ wàláhì tí sùúrù bá ti kó lọ́rọ̀ rẹ gbogbo ẹ̀ lọ́ọ́ padà sí o lè máa sọ pé ọjà yẹ pé àsìkò tó tọ́ mi sí yìí báyìí mo ti ń dà á mo sì kà pé mo dá náà nítorí pé tí mo fi lè dà nǹkan rú bẹ́ẹ̀ lé èmi oúnjẹ kan wà tí mo jogún lọ́dọ̀ bàbá mi wàhálà tí mo bá mú dání mo máa nà mọ́ lórí. àbá ó di àpò ara padì. àwọn èèyàn bá gbé ẹ ń bá ní kí láti láti hàn bá a ṣe mí níbi tí wọ́n lọ mú wa ni wọ́n nà mọ́ lórí mi lọ́ba àti tíṣe tán tó tì ọ́ ńgbà tó o túba kí ló dé tó o túba tán olóòtú bá kúrò nídìí oògùn òfò oògùn àdánù ó tún wá fi pamọ́. Ah, mo si ti ní ìsèǹkan má ni ń tùkà torí pé tí mo bá sọnù lóde ní bó ṣe wà o àwọn ń bá túká tí mo dánù síbi àwọn oṣù ti gbé kínní kíkà ló kó sinmi ti bọ́ọ̀lù lọ apàtì ah, ibi tó tó wá bí lọ́ba àdìpọ̀ ń nínú nínú àdéhìí kan anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní gbogbo rẹ̀ yóò tí allahu azza wa jalla tó bá ṣe fún ẹrú rẹ̀ tí ó bá fi sùúrù kún wọn ò sóore kankan fún un gbogbo rẹ̀ yóò tó bá ní láyé ọlá ni ipò ni owó ni ìmà ni òǹkó tó bá ní láyé ọmọlúwàbí ni àwọn ilé lọ kọjọ ni ọjọ́ ni tó sọ pé tó bá sọ̀rọ̀ àwọn èèyàn máa gbà sí lẹ́nu ni tí ọba ti sí sùúrù nù retí Allahu ṣe fún ọ kò sí nǹkan kan fún ọ torí pé gbogbo ń dá aláàánú iná àìní sùúrù la fi bàjẹ́ àìní sùúrù la fi dáná sunlé ilé ara rẹ fa ṣe ilé sẹ́yìn ọmọ ìgbójú lẹ́nu tí mo fi ń bá yín sọ̀rọ̀ tẹ́ gbọ́ lọ ra pẹtrólù wá ìwọ ọmọ ẹ dà bí ìgbà tí wọ́n ń dìyàn wọ́n ra pẹtrólù dé lọ́ba pẹ́ sára lé lọ́ba sáná kó kúkú jó tán nígbà rí lè ma kárí ní jẹ́jọ́gún lẹ́yìn mi ẹ bàbá wèrè tó ọmọdé tí wọn náà kú. ọwọ́ ajólé tẹ́nìsì olúwa ẹlẹ́dàá wa lo ló ogójì ọdún tó lò láyé ilé tó sì wà ara bàtà ara sùúrù pàtàkì jama torí sùúrù dára sùúrù sùúrù kìí sì lópin sùúrù tọ́m bá ń ṣe sùúrù <laughs> eh, eh, bàbá eléyìí ti gọ̀jú o ah, èmi ò lè gba ìdákanu mẹ́wàá ti ń gbà o ẹ rí i pé atúbọ̀tán tiẹ̀ ní ọ̀padà dà ìwọ oníwàwára ìwọ oníbarajẹ́ ìwọ oní bọ́bá lè tókótó bọ́bá lè tẹ̀rí ọ́tẹ́rì olùkọ́lámọ́rì rẹ̀ kò ní tò ẹ wo láwùjọ kọ̀ọ̀kan ẹnìkan ò ṣe gbàmọ̀ràn lẹ́nu ẹ̀ ẹnìkan ò ṣe tẹ̀lé tí bá ń dá lábàá fún ni àfàwọn sòrò tó ń bá ń gbàmọ̀ràn lẹ́nu ẹni tí ò ní sòrò tó ń gbàmọ̀ràn lẹ́ni tí ò ní àfaradà kò sí tàbí ṣùgbọ́n yóò fi àìnísòrò yóò fi ba gbogbo àlámàrí rẹ̀ jẹ́ ni kò ní pẹ́ kò ní jìnnà wọ́n gbọ́ pọ̀ ńkọ́ yàwó kò ní pẹ́ kò ní jìnnà wọ́n gbọ́ pé gbogbo ẹni tó bá ti sè ọ́ ee gbẹ́bẹ̀ kò ní pẹ́ kò ní jìnnà wọ́n gbọ́ pé o ti dá gbogbo okùn ẹbí kò ní pẹ́ kò ní jìnnà wọ́n gbọ́ pé kò sẹ́ni tó lè bá ṣe kò sí sẹ́ni tó lè bá wọn náà ṣe nítorí pé òní sòrò nílẹ̀ ayé gbólóhùn ẹlẹ́dàá ṣe dá wa kò wa pé èèyàn lè dá ní kàṣẹ̀mí al-insanu madaniyyun bi tab'i gbólóhùn ẹlẹ́dàá ṣe dá wa ní pé àdámà wa ní bọ́ọ̀bà yẹn ṣe náà nígbà tó o bá ti wá ní sùúrù àwọn èèyàn ò lè bọ́ ṣe wọn náà ò lè fẹ́ nìkan kan ṣe ẹbí ẹni kọ́ máa dákọ̀ ọ́ rẹ ni wọ́n sọ pé lágbájá níwà àmọ́ kò ní sùúrù ẹ sọ pé kò níwà kò níwà kankan bákan náà nínú àwọn àwà eléyìí tá a máa wù láti jẹni da oní ká máa tújú ká ká máa tújú ká ilé ayé ò le kílẹ̀ ń wánu rẹ̀ tíwà láyé ti pọ̀ tó gbogbo gba ni bí ẹni tán so pa kò sí kàkà tó lè mú kọ́ rẹ́rìn jọ́kàn láyé yìí ó kí ló fẹ́ máa rẹ́rìn sí ló ní pamọ́ owó ni gbogbo nǹkan ni olówó ni kókó wala hawla wala quwwata illa billah ẹ tújú ká ẹ tújú ká ẹ má ṣe jẹ́ ẹni tó ṣe é pé àmọ́jọ́ tínú yín dùn yàtọ̀ sígbà tínú yín bàjẹ́ bí kò máa rẹ́rìn bí tọ́ọ̀bọ̀ kọ́ ọ àmọ́ ó tẹni tó ṣe pé òun tújú ká òun tújú ká tẹ́rí inú ká tújú ká ìdùnnú máa wọnú ẹ̀mí tí ìdùnnú bá sì ń wọnú ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ kèé kèé jókòó sírú ara bẹ́ẹ̀ wọ́n ní nínú ká má tùjúká ká má dì ká má dádìka ńlọ́pọ̀lọpọ̀ ara tí máa parí èèyàn ṣe bùgbé ẹ ká má tùjúká jàmà òní ó lè le Allahu azza yóò jẹ́ kọ́la kó tù wá lára gbogbo ẹni tó ní láyé yìí ẹ wádìí ìtàn wọn àìní fi bẹ̀rẹ̀. kódà kó ti pé ilé lọ́bọ́lá ni wọ́n ń pè ebi wọ́n bá lé ni sétí ẹ lọ lám láti pè lẹ́nu kí sétí ẹ ṣebí lọ́wọ́ bàbá rẹ lọ́wọ́ ọwọ́ ìyá rẹ lọ́wọ́ ìgbà táwọn tó lọ ńlọ lám tó bọ́ tiwọ́ lọ́wọ́ àìní ló síwájú níní fún gbogbo èèyàn gbogbo ẹni tẹ́ ẹni tó ga tó ń pè lẹ́ni tó ga lónìí àìká ńlọ síwájú fún gbogbo wọn tó má rọra tiẹ̀ náà pin. àkọọ́lẹ̀ kálukú ní tàsé rẹ̀ níta fún ọ iná ni ọ jẹ tiẹ̀ ẹnì kò sí tó lè di ọlọ́nà níta kọ fún ọ abẹ Allah kójú ọjẹ pé ntọkọ fún gbogbo kálukú wa dáadáa ni láyé ń bí àti lọ́la gbẹ̀ǹdà jẹ́ni tí wọ́n máa tuju ká kí wọ́n náà lè máa má gbárí gbogbo àwọn awọ ojú torí ni bí ìgbà tí pàmò kakò ó oníkọ́ gbádùn gbogbo gbà ọ̀fẹ́ bíi ká pé ẹnìkan máa rẹ́rìn lẹ́gbẹ̀ẹ́ rẹ ẹnìkan máa tàwàdà kan lẹ́gbẹ̀ẹ́ rẹ ṣébi ayé ò ti máa lé njojúmọ́ náà nù àkọ́ gbọ́dọ̀ lé báyẹn bíkọ́sọ́ bá ti lé báyẹn ìgbésí ayé ò ní rọrùn má tujuka jẹ́kẹ́ni tó bá pàdé rẹ lọ́nà fún ní àmì ìfọ̀kànbalẹ̀ torí tí ọba ti tújú kásẹ́ni tó pàdé rẹ lọ́nà ọkàn rẹ ó balẹ̀ pé aburú ni àìdá ni sùúta kan kò lè tọ̀dọ̀ rẹ wá bọ̀ torí kò tújú kásùn wọn náà wò wò ẹnìkan kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ ìwọ tújú kásì nígbà tó dédé dé ọ̀dọ̀ rẹ ó wá ntí ọmọ retí lọ́dọ̀ rẹ ni pé ó sáré tó ń kó wọn má bàa ṣubú nítorí pé o tútú ká sùn nígbà tó ju òun pẹ̀lú tiẹ̀ tó ṣe mẹ́rin. yàtọ̀ sẹ́ni tó ṣe pé ńgbà tí ẹjọ́ rìn pàdé ara yín ọba dúró kókókó ni. bó ṣe rí ojú rẹ bóyá ru ojú rẹ náà lọ́ọ́ bàá tó fi kọ́sẹ̀ láì fẹsẹ̀ gbókùtà. kò ní ìró lẹ́mi rẹ̀ láíláí pẹ̀lú rẹ̀ ọwọ́ àpò ẹni tí ọwọ́ tí ọwọ́ á di òun pé kò wọ́n má ṣubú ọ̀pẹ àṣubú ọba sáré sí ah, káwọ́ ẹ ṣubú kékeré má ṣubú báwo tá gbé mi ṣubú sọ eléyìí túmọ̀ sí máa tújú ká ń fadúró sẹ́nìkan pàdé lọ́nà lówó ni sẹ́mi pé yẹn ó kúkú béèrè èmi ọ̀pàdé yín lọ́nà rí àfi kẹ́ ẹ díjú má gbárí máa jẹ yín lówó ni bí ẹ bá sì jẹyàn lówó sísan náà ni ọkẹyìn rẹ dábàá pé mo jẹ yín lówó mo ti sọ pé n ò ní san lẹsẹ ń bínú bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé yóò máa ti dúmọ́ gbárí ni bó bá ti rí ọ o lè béèrè lọ́dọ̀ rẹ̀ máa lù yín lọ́mọ parí dí ìyàwó yín mọ́ pa ni. àbẹ́mi pẹ̀lú yín tó ń jà sí nǹkan kan táwọn òfin yóò padà já mọ́ ń lọ́wọ́ kí lẹ̀ ń di dúmọ́ gbárí sí kílẹ̀ ń dijú má gbárí sí bàbá ti pàdé àkúkú jà àdá àṣàbùtì ara kílẹ̀ ń dijú má gbárí sí. èyí ò béèrè torí èèyàn sí èèyàn ó yẹ kó jẹ́ pé ọ̀sẹ̀ mi kí ni mo fẹ́ máa dijú má gbárí sí ọ̀sẹ̀ ọ̀dà bọ́ba ti ẹ̀sẹ̀ mi náà tí mo dijú má gbárí bọ́ba ti bí mi tí mo ṣàlàyé bọ́ tó à nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ́yìn ṣe gbọ́ yé kò rí bẹ́ẹ̀ nǹkan kan ẹ forí jì mí ọ̀dà mo forí jì ọ́ kò ní tán ní màá bá lọ́nu sàárè ẹ gbọ́rọ̀ ẹni tí o ti ma bí o ti paasi nù sàárì tó lọ́wọ́ ma bájà lọ nù sàárì ẹni pé wàhálà ńlá ń bẹ torí ẹ nínú ntí máa pọ̀nyàdó níwà rere ní kéèyàn ọmọ màá di jùmọ̀ gbárí kéèyàn ó tújúká tújúká sèyàn ẹgbẹ́ rẹ̀ tújúká sèyàn ẹgbẹ́ rẹ̀ kọ́dà ń gbà mí ẹni tó ti ọ tọba tújúká sí ìtújúká sí yóò jẹ́ kí áwọ̀ tọba wà láàrin yín kó níyànjú tọ́da àmọ́ gbà tọ́ba ti lè tújúká sí ẹ rí i pé ẹni tí ló bá ti máa bí jù tó sì jẹ́ ẹni tí máa rojú kókó tí ó tìjú máa parí tí wọ́n bá ní wọ́n fẹ́ parí ìjà láàrin rẹ̀ àtẹnìkan onísìn lè rí ẹjọ́ rò dáadáa ìwọ oníbínú burúkú ò ní rẹ́jọ́ rò. yóò sì je pé ọrọ kúnnù rẹ amọ́bọ̀ ló ṣe mú jáde ó lè mú jáde ìbínú burúkú ò ní jẹ́ tó àǹbùkátà kájá ni tó ṣe pé àní wọwọ́ máa lé ayé yìí jù àní wọwọ́ máa jù wíwọwọ́ máa yọ bá tèèyàn ni o kéèyàn jẹ́ ni tí ń tújú ká jẹ́ kí ìrẹ́rìn músẹ́ kọ́ máa wà lẹ́nu rẹ sáwọn ọmọ ìyá rẹ nínú nǹkan tí èèyàn fi máa jó níwà dáadáa ọ̀nà la mójú kúrò àmójúnù fífi rírí sáláìrí fífi gbígbọ́ sáláìgbọ́ <laughs> nítorí pé àwọn nǹkan tí máa sọ̀yàn di èèyàn játijàti lójú gbogbo nílàka yìí ọ̀pọ̀ nínú ṣẹlẹ̀ tí wọ́n máa ṣẹlẹ̀ ńlẹ̀ ayé wọ́n lè lẹ́nìkan sọ báyìí ń parẹ́ wọ́n lè pẹ́ nìkan tó hùwà báyìí wọ́n lọ́gbà lérò wọ́n lè pọ́rọ̀ tó sọ àwọn báwí wọ́n lè pé kíníkan jẹ́ni tó ṣe wípé ó dé fìlà máa wò bẹ́ẹ̀ ìwọ obìnrin ìjáàbù mẹ́rin wọn òní kí wọ́n máa lò ìwọ ọkùnrin dófìlà má wo bẹ̀ nítorí pé a lè nísìmí láyé yìí táì kú tá à ń bá ń tẹ́tí gbọ́ kí ni wọ́n wí ń pa mi kí ni wọ́n ń sọ nípa mi nítorí pé àwọn afẹnuwa rọ́ọ̀fù àwọn lọ́pọ̀jù nínú àwọn èèyàn kò sì síbẹ̀ ṣe lè dá wọn lẹ́kùn torí pé àfọwọ́jà ẹ̀ ń nà ẹni tẹ́lómìn tí ọba sì rí kó wọ yẹn kò ní í rẹ̀ ìdí ni tó bá sọ pé mo gbọ́ yìí àjà wọ́n tún lé lẹ́yìn náà sọ̀rọ̀ alọ́ba àtúnjà wọ́n tún lé lẹ́yìn náà ṣe báyìí àtúnlọ́ba àtúnjà dání ọ̀wọ́ inú mọ bẹlẹ ìjà mọ bú eléyìí mọ bẹlẹ ìjà mọ bú eléyìí mọ bàjẹ eléyìí ibẹ náà ni wàá ti máa jẹ wà rádaràda torí kó gbogbo ibo lọ̀rọ̀ ti wá níta àwọn kan rí ní ìsìn làwọn òfin máa dájọ́ ó tún ṣe é ṣe wọ́n ti bọ́ ọ̀pàdé lórí ọ̀kan tó ṣe láìpẹ́ kó jìnnà wọ́n tún sọ pé bíbẹ́ náà lẹ ṣe ń jẹta bíbẹ́ náà lẹ tún dàbí ànábì Musa ni kò ní ilẹ̀ wọ́n ti mọ ọlọ́mọba ọmọ gbogbo torí bọ́rọ̀ rẹ ṣe jẹ́ ó wá jáde kan ó ń rìn ìrìn ọmọ ọba lọ́wọ́ abàtà èèyàn méjì ń jà ọ̀kan nu wọn ọjọ́ nínú àwọn èèyàn firawuna àwọn akọ̀báw èkejì òun jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Israel àwọn èèyàn nabi Musa aleyhi salam èyí tó wá jẹ́ ọmọ Israel yìí ó wá pe àkíyèsí Musa pé mi gbèjà mi ràn mí lọ torí tí àwọn èèyàn bá ti jẹ́ pé ìsẹ̀mí ẹ̀yàmẹ̀yà ni wọ́n á ń ṣe gbogbo ẹni tí ó bá ti jẹ́ ìyá wọn ọ̀tá ni wọ́n máa kà wọ́n kún káàsì múra ẹni lọ́tà bẹ́ẹ̀ kò pè fún lọ́síwájú kí ló ṣe fún ọ tó fi gbọ́dọ̀ jọ́ta rẹ̀ ṣé ẹ̀yà ẹ pọ̀ lólúwa ẹlẹ́dàá wá dùn lẹ́yà mi ṣé wọn lọ́kọ̀ ọ̀lọ́ ike kó ṣe gbogbo wa lẹ́yà kan náà ebi wá ṣe wù lọ́dọ̀ àwọn ẹ̀dá rẹ̀ anabi musa aleyhi sẹlẹm ọkẹ́ ẹran èyí tọ́jọ́ ọmọ israẹli lọ́wọ́ lórí èyí tó jẹ́ pé bọ́pẹ́ ibi táwọn ẹbí Musa ti tó ti nà pábá ìpá gbá èyí tó jẹ́ pé bọ́pẹ́ látara bí oṣù wọ́kú ànábì Musa gbèrò láti pààyàn ó tó wá dijọ́ kejì ànábì Musa tún jáde bákan náà ọkùnrin àná tọ́ba pé ń bẹ́ nìkan á tó ní kó wọn gbèjà rẹ̀ tó fi ṣekú pààyàn ó tún bá pé ń báyàn jà lónìí ànábì Musa tó fẹ́ wà ní wọn òun ló pe ànábì Musa sáàrin wọn lánàá látàrí wọn fẹ́ ṣàánú rẹ̀ lèèyàn bá lọ tẹ̀mí tí ẹ fi bọ́ ìwọ ń sọ fún ànábì Musa lónìí ẹ wà kíyèsí o wíkẹ́ ah, wọ Musa wọ́n fẹ́ dèèyàn rí láyé ni ọkàn fẹ́ máa pa àwọn èèyàn ká ẹ̀dá kan ló gbèjà bá ẹni tá a fẹ́ gbèjà ní sọ pé ìwọ Musa apààyàn ni wọ́n fẹ́ jẹ́ bẹ́ẹ̀ náà kọ́ pààyàn kan lánàá gbogbo ń táwọn èèyàn ti mà tẹ́lẹ̀ kálukú wa mọ̀ gbàgbé musa lọ́pàtà náà ó túmọ̀ sí pé ń tó ń sèwò ọbẹ̀ lè yí dà ọba tó ń dà ìwà àtẹlẹ tó ní gbólóhùn aṣọ àwọn ẹni tí máa ń kọ́ ọ mórí àwọn àṣẹlẹ̀ wọn ó lè má ju méjì lọ ẹ rí i pé ọmọ Israẹli yẹn ń sọ fún musa pé ṣé ìwọ ọ̀fẹ́ jẹ́ ẹni rere lókè pẹ̀lú pé pakúpa lọ fẹ́ máa pa àwọn èèyàn ni ọwọ́ tàná ló ṣẹlẹ̀ o wọ́n á sọ di pé gbogbo ògbà ní ṣẹlẹ̀ ẹ ṣàkíyèsí eléyìí dín àjàngbé là kù fìtínà wàhálà ẹnìkan ò lè bá ń dáwò dínkù nínú ọ̀rọ̀ rẹ̀ torí kọ́mọ́ bàjẹ́ péjọ́ tó bá kú àwọn ọmọ aráyọ̀ mọ́ asopá tí ẹ̀ sinmi olórí ibú lọ ààrẹ dọ̀fi lórí òróǹro kọ̀yẹ́kọ́rọ̀ lórí bẹ́ẹ̀ o kọ̀yẹ́kọ́rọ̀ lórí bẹ́ẹ̀. akramakumullah nínú àwọn àwà téèyàn máa hù téèyàn fi máa jẹ́ ẹni tó dáa òun náà ni kéèyàn jẹ́ pé ò ní rí tàwọn aláìmọ̀kan rò àwọn aláìmọ̀kan àwọn ẹni tó ṣe é gbé wọ́n máa tọ̀yàn níjà. tó bá kọjá gbára wọn wọ́n máa sọ̀rọ̀ rẹ tó fi mọ̀ pé wọ́n làwọn ń bá wí wọ́n máa retí kí lọ́ọ́ fẹ́ sè mẹ́rin táwọn aláìmọ̀kan rò àwọn tó ṣe pé nítorí pé ọwọ́ àyè ibi tí wọ́n wà tí wọ́n ti ń sọ̀rọ̀ wọ́n sì torí pé wọlé wọ́n yí ọ̀rọ̀ padà torí kọ́rọ̀ yẹn ó lè máa bọ̀ wí báyìí nítorí pé ẹni tó bá ní kí láàṣẹ láàṣẹ hàn àwọn ẹni tó ṣe gbé wọ́n ní ọ níjà wọ́n máa tàbùkù rẹ wọ́n máa sọ̀rọ̀ rẹ láì dáa má rí tiwọn ro nítorí tó o bá lọ rí tiwọn ro eléyìí rírí tiwọn ro ń bẹnu tí máa bá wà jẹ́ ọ ń bẹnu tí máa sọ̀yàn dá láì níwà má ṣe bí ìgbà tó rí wọn tiẹ̀ tó ń ma yọ padà sún wa tọba sún wa àwọn fúnra ara wọn ní ọ̀padà wa fẹnu gbolẹ̀ jẹ́ni tó ṣe wípé májè tí wọ́n ti ta májè kí wọ́n fi tiwọn náà ba tiẹ̀ jẹ́ bákan náà nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ mójútó tí ìwà wa tí ó fi dáa náà ní ká sọra fún à ń ṣépè à ń bú èbó à ń dápara ẹni tí ìwà rẹ̀ bá dáa yọ fọ ahọ́n rẹ̀ má kúrò nínú ebú èpè àti àparákàpará àwọn gbólóhùn burúkú wọn ọ̀rọ̀ rádaràdá kò gbọ́dọ̀ máa tẹnu jáde wọn ò lè sọ pé wọ́n èèyàn ní wọ́n sọ àwọn ọ̀rọ̀ lálàsí ọ̀rọ̀ sọ jáde kí tí jáde torí nu pé wà dáa. nínú ìtumọ̀ tó mú lọ́wọ́ ò ní pé ọ́ da fún àti wà wòkọ́sì rẹ̀ ẹni tá wàá wà wòkọ́sì rẹ̀ kò kápò ní bò èbò kò kápò ló máa ń ṣépè kò kápò ní ọ̀ máa sọ àwọn ọ̀rọ̀ burúkú jáde lẹ́nu kí á la fẹ́ kọ́ lọ́dọ̀ rẹ̀ Kama máa sọ̀rọ̀ bí ọmọ àsọta àwọn ọmọ àta a'udhu billah torí ẹ̀ ọjà ni tó ti pé àwọn ọ̀rọ̀ játijàti kò gbọ́dọ̀ máa jáde lẹ́nu rẹ̀ o nínú nǹkan tí máa jẹ́ kí èèyàn dá náà nígbà ni tó ti ní ọ́ láàrí tó ti dógungun mọ́ ọ rí ẹni tó níbo ló gbégbá rí kò ṣe bí tó ṣe pé ìṣẹ̀lẹ̀ ń gan ọ̀ṣẹ̀lẹ̀ rí kò ṣe bí ẹni pé ìwọ kọ́ ni wọ́n hùwà ń sí eléyìí ọmọ ràn ọ́ lọ́wọ́ títí láéláé ọmọ borí àwọn ọ̀tá rẹ ní rọrùn àwọn ọ̀tá rẹ wọn ò ní máa bí wọ́n ti sọ̀rọ̀ rẹ sí àfi kí gbogbo wọn padà tún jẹ́ ẹni tó ṣe pé wọ́n padà sọwọ́ lẹ̀ wọ́n rí kó ju àwọn lọ nítorí pé ẹni tó lè dání ń jàkadì òǹkọ́ la lágbára o alágbára nínú wa ó ní gbogbo ẹni tó bá lè kóra rẹ̀ ń jànú nígbà bínú báyìí lọ́gàá wa anabi muhammed sallallahu alayhi wa sallam ló ti ṣe fi yé wa ẹni tí wàá rí ọba dá kò ní jọ lójú kòkòrò èèyàn kò ní jẹ wọ́bìà kò ní jọ kájúà nǹkan díẹ̀ tọ́tẹ̀ lọ́wọ́ yọ yọnu sí yóò jò tó kò ní jẹ́ni tó ṣe pété lómìn ní ọ̀ma rí tiẹ̀ ò ní jọ lójú ìwà rí ọ̀dá nígbà tó ti jẹ́ pé tẹlómìn ní máa jọ lójú tí ọ̀jọ́ lójú rí ó túmọ̀ sí pé ò nítẹ̀lọ́rùn àìsí nítẹ̀lọ́rùn nínú ìwà tí ọ̀dà ni ó rí i pé ò ní máa sáré ń kó o tún máa sáré ń pápá nítorí pé ò nítẹ̀lọ́rùn títẹ̀lọ́rùn bá ti ń bẹ pẹ̀lú ẹ̀ ìwọ̀nba ni o ó gbìyànjú lódodo ṣùgbọ́n gbogbo ètò bá tẹ̀ ọ́ lọ́wọ́ ọ̀yọ́ ọ̀nà sí ọmọ abẹ ọlọ́ kọ́bọ̀ falùbáríkà sí àwọn ẹni tí wọ́n àwọn dànù ó ní wàá ti fẹ́ dà ogun alájàpá ó tún ga góńgóró ó tún yà bọ́ ó tún ti jọ́ yìí ọkọ̀ ọlọ́pàá lójú omi ó tún lọ fẹ́ sọdá sí orílẹ̀-èdè kejì gbogbo ẹ̀ náà fẹ́ kẹjà wọlé àbẹ́ ẹ̀gbọ́n kan bẹ́ẹ̀. wọ́n tó fẹ́ kó ewé wọlé ó rí gbogbo ètò ìṣeun ibẹ̀ náà ni wàá ti máa sọnù ibẹ̀ náà ni wàá rádaràdá ti máa jókòó síyàn lára kéèyàn jẹ́ni tó ní ìyọnu sí nǹkan tí Allah tó bá pín fún un máa jẹ́ kí ìwé bákan náà nínú nǹkan tí máa jẹ́ kí ìwé náà ni jẹ́ alámòjúkúrò alámòjúkúrò wọ́n sẹ ọ náà ni gẹ́gẹ́ bí wọ́n náà ti ń sẹlómi wọ́n ṣàìdá sí ọ náà ni ẹbí má yẹ èèyàn tí wọ́n náà ti ṣàìdá sí lónìí tí wọ́n bá ṣàìdá sí ọ tí wọ́n bá sí ọ jẹ alámòjúnu jẹ alámòjúkúrò torí mi náà mọ̀ n fẹ́ kí Allah kó ṣàmójúkúrò fún mi mọ̀ n fẹ́ kó ṣàmójúnu fún mi à ń jẹ́ mi fẹ́ lọ́dọ̀ Allah kí ló dé tí ń tì mí la láti ṣe fún yẹn gbẹ̀ẹ́ ẹ̀ṣẹ̀ wo ni wọ́n á lè tèmi sọ́kù ẹ̀ṣẹ̀ mi ti tẹ̀ ẹlẹ́dàá mi mo sì fẹ́ kí ẹlẹ́dàá mi ó forí jì mí nírọ́ nígbà tẹ́mi ò sì fẹ́ forí jẹ nìkan kan tó bá ti sẹ̀mí o ti gbé ìwà tí wọ́n á dà ìwà ọ̀dà nìyẹn ẹni tí wà rẹ̀ da yóò ṣe súnmọ́ nínú tí ó sì máa jẹ́ kéèyàn ṣe súnmọ́ ó ní kọ́mẹ́jà aláwọ̀ wọ́ má kọ́mẹ́jà aláwọ̀ ẹnu má wọ́n ti sọ wọ́n ti sọ ẹ ṣàforíjì wọ́n náà ṣàforíjì torí pé ìwọ náà ń kí Allah kó ṣàforíjì fọ́ nínú tí jẹ́ kí wọ́n èèyàn kọ́ da ó náà nípa ẹni tí ń sa ìdá ọ wọ́n ṣe dáadáa sí tí ń sa ọ tó ń ṣe dáadáa sí ọ yóò gbogbo mò ń sa ìdá sí dáadáa ló ń pèsè torí ẹ tí máa ń lékun sí ọ má lékun sí tí máa ń léjò sí ọ má lékun sí má lé kankan sí nítorí pé àtẹni tó léjò sí yẹn àtẹni tó lékun sí yẹn èèyàn abú làwọn méjèèjì ètò ètò nǹkan sí bẹ́ẹ̀ lékun náà bí bàjẹ́ ló máa ń bà kẹjẹ́ ìwọ jẹ́ ni tó ṣe pé dáadáa ni wọ́n sàmà sí mọ́tà ìdá ó lè jábọ̀ lójú àwọn òpònú nínú àwọn èèyàn ìgbẹ́ yẹn máa ṣe báyìí sí yàn kó tún á jẹ́ pé báyìí ló ń ṣe ọ̀làkàkùn ọ̀rẹ́ ni kọ́ ìwọ tó gbọ́n ló tó gbọ́n ló dé báyìí ká bá kọ́ sẹ́rù ẹ̀wò yọ gbà ìrọ̀ lásán kí lọ fẹ́ sí sọ́sọ́kè dilẹ̀ ni jẹ́ni tó ṣe é gbé wàá máa ṣe dáadáa sẹ́ni tó ṣàìdá ọ eléyìí yọ máa jẹ́ sábàbí tó fi máa jẹ́ni tó níwà tó dáa nínú nǹkan tí máa jẹ́ kí ìwà èèyàn kó dáa ó náà ní kéèyàn lawọ́ kéèyàn mẹ́jà hun owó ilé ayé ilé ayé la ti rí ilé ayé la fi sí ẹ jẹ́ ká lawọ́ ẹnìkan wà ń kó kíkí àràn lọ́wọ́ a lè fi ràn lọ́wọ́ ká lọ́wọ́ ẹnìkan ò tiẹ̀ tínú ó béèrè fún ràn lọ́wọ́. gbọ̀nà tó da ẹ̀ràn lọ́wọ́ àmọ́ kò náà wá tìjú kó bẹ̀rù Allah kó tìjú àwọn èèyàn tó bá ti fún ọ lówó tó o lè fi gbọ́ bùkátà tó ń béèrè fún má tún béèrè lọ́dọ̀ ẹlòmíì máa wò nítorí pé ẹni tí ń bẹ̀rù sísìn tìjú àwọn èèyàn òní kí wọ́n ràn ọ́ lọ pẹ̀lú owó tó o fẹ́ ti jẹun wọ́n sì fún ọ ní five hundred naira. kíkọ́ lọ fi jẹun eléyìí tó sèké tó bá mọ̀ wọn rẹ kò yẹ kó fi five hundred kó fi jẹun lẹ́ẹ̀kan náà ọwọ́ àgbà five hundred ọ̀sọ̀yún àpò lójú ẹni tó fọ́n five hundred náà ló tún ti lọ bẹ́ẹ̀ lòmù ẹ̀ràn mi lọ́pọ̀ ló ń tí ń sì jẹun ó ti sọ di tẹ́ ọ̀bẹ̀rù Allah ó sì tijú àwọn èèyàn irú àwọn eléyìí ńkọ́ lọ́yẹ kẹ́ máa ràn lọ́wọ́ àwọn ti sọ di bára bí ẹni tí jàǹbá ṣe ni apá rẹ̀ dá wọn á bá fi aṣọ wé yóò lọ dúró títì bí ẹ ràn mí lọ́wọ́ nígbà mo kúkú gbádùn mo ń òkè tó fún ṣé yẹn tó fi jẹ́ pé gbogbo ojoojúmọ́ lò dúró lẹ́gbẹ̀ẹ́ títì bí ìgbà tó ṣe pé apá dáhùn níta ń retí ó dé ò ń retí kí àdánwò ti ọbẹ̀ ní kó gbé gba bára torí kí ọba jẹ́ bẹ́ẹ̀ kí ló dé tó fi wá jẹ́ ibi ọ̀tẹ̀ bàtí bára èló kan ló ń bùkátà lójúmọ́ kan láti gbọ́ àwọn bùkátà rẹ̀ lẹ́gbẹ̀rún meji ẹnìkan wá máa wá gbẹgbẹ̀rún méjì méjì lójoojúmọ́ torí kò níyàwó ọlọ́mọ. síbẹ̀síbẹ̀ àwọn tó bọ́ kó tó ṣe bára ẹ̀dá dúró ẹgbẹ̀rún méjì ẹ̀dá dúró kò ní bẹ Allah pé kọ́wọ́ òun kọ́ san láéláé torí pọ́nà àbújá tí ó ti máa rówó nù ẹ má ràn án lọ́wọ́ o torí tẹ̀ ń bá ràn án lọ́wọ́ ẹ̀ ń ran àtìbàjẹ́ ni tọ́jẹ́ pé ìrànlọ́wọ́ yín kò lè kúrò ìbàjẹ́ ẹ má ràn án lọ́wọ́ torí ẹ ẹ láwọ́ ẹ jẹ́ni tí ò ní yá sí ọ̀rẹ́ láì àárí dáadáa tó fowó rẹ̀ ṣe fúnra rẹ̀ àárí ètò fi ṣe fúnyàwó àtọmọ rẹ̀ àárí dáadáa tó fowó ṣe fóbì rẹ̀ ọwọ́ akú ọ lọ àárí dáadáa gan tó fowó ṣe fẹ́sìn rẹ̀ ọwọ́ akú ọ lọ wọn á ọ owó tí bàbá yìí fi sáyé ọkọjá ó bìtìbìtì owó wọn ní lápáǹtì rẹ̀ wọn bá one point five billion naira one point five billion naira tọ́ba sọ báyẹn ó túmọ̀ sí one thousand five hundred million naira subhanallah ni wọn bá nínú àkáǹtì rẹ sí owó ranu tó kójọ aláìlórí lọ́wọ́ ṣé bó ti lọ ìgbà tó wà láyé téèyàn máa fowó tí ó jẹ tí ó fi ṣèyàn láǹfààní ó kùnà ó fi ṣèyàwó láǹfààní ó fi sọmọ láǹfààní òfin kankan nínú rẹ̀ tẹ̀sìn rẹ̀ láǹfààní tí owó owó ranù tó lọ jẹjọ́ lórí ẹ̀ jẹ́ni tí ó lawọ́ láyé yìí torí pé wàá kújọ kan àwa náà ń sìn tí ń rì alhamdulilah ẹnì kan òkú kí wọ́n kówó sínú sàárè rẹ̀ tẹ́ bá kówó bẹ̀ kí lè o tó di pọ́ ọjọ́ tó kẹnu bọ́ pọ́ bó sì jẹ́ kóoru náà lẹ́sìn bẹ̀ kí lè o tó mọ́ àfa àwọn èèyàn ti lọ kówó nítorí kówó síbi tí ò yẹ àwọn tí kó lọ pé àwọn wèrè tí akara àkàràmọ́kọ́mọ́lá kí ó lọ dé owó tẹ̀ ń ṣe wàhálà tẹ̀ ń fi ń kó jọ ó tẹ̀ ń mú yín lẹ́rú ò lè na bẹ́ẹ̀ sì ni abájọ tó wo yín ò fi lékún nínú tí máa jẹ́ kówó lékún ní ò lè na nínú sábàbí tí máa jẹ́ kówó tó o bá ti lè ná tí olúwa ẹlẹ́dàá wa fọ owó yẹn ò gbìyànjú ká máa ná nínú owó wa nínú tí máa sọ̀yàn dùn níwàárí náà ní ká lè ná owó tí Allah tó fún wa nínú rẹ̀ òun náà ni kọjá pé gbogbo ń tà máa ń ṣe à ń ṣe nítorí ti Allah ààrẹ tí ẹ̀sán rẹ̀ lọ́dọ̀ èèyàn nítorí pé nínú tí máa jẹ́ kí wọ́n dà nìyẹn nítorí tó bá ké torí èèyàn pápá jùlọ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn láké torí àwọn èèyàn lẹ́sìn máa ṣe gbogbo ń tẹ̀ ń ṣe kò sí tàbí ṣùgbọ́n ẹ̀yàn burúkú lèèyàn dà o ẹ máa pọ́n àwọn kan lé ẹ máa yẹ wọn sí ẹ máa bàbàrà wọn ẹ máa kà wọn kan lábòkù ẹ máa tẹ wọn ẹ máa fi wọn gbolẹ̀ kí ló dé kò nídìí ká wá jìnnà àwọn eléyìí máa sọ wọ́kú dúró sí i àwọn eléyìí sọ wọ́kú dúró sí i sọ wọ́kú dúró lẹ́yìn sì fálà fún ẹni tí ń bá ti ń sọ wọ́kú dúró sí i ẹni rẹ̀ nu kí Allah ọ̀jẹ̀ ìròyìn ọ̀pọ̀ láwùjọ àwọn èèyàn dáadáa nu àmọ́ yàtọ̀ sáwọn olórí ibú wáyé àwọn tó yẹ pé wọn ò jẹ́ fowó báyà ṣeré àwọn ìfowó ṣeré náà tẹ́lẹ̀ náà àbúrò fowó ṣeré ńgbà tí ìsìnkú ọ̀gbádùn yọmọ wa bú wọn yọmọ bà wọn jẹ́ lẹ́yìn àti lójú wọn nítorí pé ayé ló fojú sí ẹ máa ṣe gbogbo tẹ máa ń ṣe nítorí ti Allah èló lẹ lè san fún yàn tó lè tú ẹ̀sán tá a gbà lọ́dọ̀ ẹlẹ́dàá wa torí rẹ̀ wọ́n fojú sí pé ọ̀dọ́ ta ló ti fẹ́ gbẹ̀san gbogbo dáadáa tó máa ń ṣe sọ́dọ̀ Allah eléyìí ó jẹ́ kí wà rẹ̀ ọjà ẹni tí ó bá ti lè ṣe bẹ́ẹ̀ ìwà wọn ò lè dà nínú tí máa sọyìn àti ẹni tí ìwà rẹ̀ dà ó náà ní pé kéèyàn máa ṣe dáadáa sáwọn èèyàn kó sì má retí ẹ̀san rẹ̀ lọ́dọ̀ wọn ẹ ṣe dáadáa ẹ má retí ẹ̀san rẹ̀ lọ́dọ̀ wọn nísìnyínú dáadáa tó ṣe onígbẹ́ nìkan ọba awọ́nà tó fi gbà ń lé ẹ̀kọ́ kan má retí pé wọ́n gbọ́dọ̀ wá dúpẹ́ fún ọ má retí pé wọ́n gbọ́dọ̀ ra nǹkan kan wá láti wá fẹ̀mí ìmoore hàn tó bá ti ń torí tí Allah sílẹ̀ fún Allah láyé ń bì ò ní pòfò lálùkìyàmà ò ní pàdánù wá gbẹ̀san rẹ̀ ṣe dáadáa sí wọn má retí rẹ̀ lọ́dọ̀ wọn ẹni tó bá wá wá tó wá ní ah, ẹ ṣeun gan lórí nǹkan tẹ́ ẹ ṣe fún àyè ẹ ọlọ́run yóò sẹ́yìn lẹ́sàn-án yóò sèké ní mẹ́jọ ọbọ̀ lójijì ó ní kójú ọbọ̀ lójijì torí pé wò ó ṣe ń torí eléyìí torí ti Allah ń lò ó ṣe ń ṣe gbogbo ń tó ń ṣe eléyìí ọjọ́ abala àkọ́kọ́ nínú àwọn nǹkan tá a máa ṣe eléyìí tí ó tún wà wá ṣe láfi máa jẹ́ni tó níwà tí dáadáa wa tí ó fi máa di pé ń pọ̀ ju àìdá lọ aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفسا ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله dájú a rí i pé nínú ní òde òní òun náà ní pé ẹ̀dá kan wà tó ṣe pé ń tọ̀ lójúlé lójúlé tí ń kalẹ̀kùn máwọn èèyàn lórí yóò wá gan sídìí ilẹ̀kùn yẹn kíkàn ni wọ́n máa kàn lọ lọ́lọ́gbàragada igbe àfikẹ́ sílẹ̀kùn wọ́n wá ní téèyàn bá ti sílẹ̀kùn tàìsí tó ń pẹ̀lú rẹ̀ tán bá ti fojú gán ní ara wọn gbígbẹ́mì lónítọ̀ wọ́n gbẹ́mìí mi wọ́n ń pa àwọn àlọ́ yìí wọ́n sì ń wí káàkiri débi pé arábìnrin kan òun tiẹ̀ fọ́fọ́rán lórí ẹ̀rọ ayélujára wọn ó ní wọ́n ti ń wí òun náà gbàgbọ́ kó tó wá ti pé nǹkan yẹn ṣẹlẹ̀ sóun ṣáájú kó tó di kó n ti fọ́nrán yìí síta nǹkan yẹn ṣẹlẹ̀ sóun lánàá ọjọ́ ń sọ̀rọ̀ ìgbà lẹ̀kùn ilé òun ó ń kan lẹ̀kùn ó tún kàn án ó tún kàn án ṣùgbọ́n òun ọ̀yọ́jú sí i à ń bọ̀ sí fọ́sí pé wọ́n lọ́ọ́ dá lóhùn nítorí pé ó ti síwájú tẹ́ni táwọn ti mà ike gbogbo ẹni tó bá ti kan lẹ̀kùn rẹ̀ bẹ́ẹ̀ tó bá ṣèèsì lọ́ọ́ dá wọn lóhùn yóò kú lẹ́sẹ̀kẹsẹ̀ ni pàtó òun ò sì fẹ́ kú òun tàkà tó rí òun ọ̀lọ́sídìí ilẹ̀kùn tòun ìgbàtọ́ kan kan kan kan kan kan kan kan tó tu torí pé wọn dáhùn ó kò ṣe sàá kó tó wá di pọ̀ lọ. àwa mà báwo ni arábìnrin ti mà pàǹjànú náà lọ́wọ́ akalẹ̀ kù ṣe láǹfààní àti yọjú wò láti bi bí láti bi kọ́tìnì ilé yín wọ́n ní táǹjẹ́ yọjú ooru bẹ́ẹ̀ tí ó wàá jẹ́ kó lú ẹ rí olú ẹgbẹ́ mímì bóyá ẹni tó mọ̀ọ́rẹ́ wá fún yín nì tó ṣe pé ẹni tó bá sì mọ̀ọ́rẹ́ wá fún ni tó bá bá lẹ́kùn kó wọ́n ti tì í kíkà ní ọ̀kan lẹ́kùn kódà tó bá sí ilẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríyà lẹ́yìn ìgbà tó bá sálámà yóò tọrọ yọ̀ǹda ṣé kí n wọlé. ó ti wá di wípé ìbẹ̀rù ti wá mú àwọn èèyàn débi pẹ́ni tí ń gbóore bọ̀ wá fún wa tọ́ba fi tọ́ba lè tọ́ba pé pé mi ni mò tọ́wọ́ ajé tọ́jọ́ pé kíkà lọ́kànlẹ̀kùn ní sílẹ̀kùn fún ọ. wọ́n sọ fún léde kúkúrú tọ́ba ní oore mọ̀ mo gbé wọ́n ní máa gbọ́ oore lọ àfẹ́. torí kí láǹfààní oore tó gbé wá tó ṣe ikú ní nàìjíríà ti dà bẹ́ẹ̀ báyìí a ọ̀rọ̀ yìí kìí ṣe tuntun pàápàá jùlọ láwùjọ níbí ní ọdún mẹ́wàá ju bẹ́ẹ̀ wọ́n ń gbé ọ̀rọ̀ kan kábẹ́ náà ó ti ní kẹtò ń bolo kíkà ló máa ń kanlẹ̀kùn tó bá ti kanlẹ̀kùn tí wọ́n yọjú sí làwọn ọba dẹni tó ṣe pé wọ́n jáwé bomú wọ́n fasọ borí wọ́n dára lùkìyàm gbogbo ẹ̀ náà àbálọ àbábọ̀ rẹ̀ àkókò gbọ́pẹ́ nìkan pàdé tó ń bolo rí àti gbọ́pẹ́ nìkan lọ́bàjà tó pa tó fi di pé gbogbo aráyé nìsín wọ́n sinmi fún un òsì tàbí ṣùgbọ́n àníṣe aláìmọ́ gbọ́rú àwọn ọ̀rọ̀ báwọn láwùjọ ibi tó ti jẹ́ pé wọn kẹ̀sìn fún àwùjọ ibi tó ti jẹ́ pé ìsìláàmù jájòjì ẹ rí i pé látàrí àìkẹ̀sìn fún ọ̀pọ̀lọpọ̀ ń bá àlùjànnú ṣe ọ̀pọ̀lọpọ̀ àjọṣepọ̀ rẹ̀ pẹ̀lú àlùjànnú lọ́pọ̀ wọn à ní ìgbàgbọ́ òdodo tó o bá ti wá ní ìgbàgbọ́ òdodo tó bá ní nǹkan kí nǹkan pálapàla rádaràda játidàti ọjà lù ọ ọyọ sí ọ gbọgbọdọ yẹ ẹnì kankan lẹ́nu nítorí pé ẹni tó bá tó máwọn ẹni rè rèé ọmọ ajẹ tiẹ̀ ẹ ń bá tó máwọn ẹni bú aburú ọmọ ajẹ tiẹ̀ àwọn ẹni jọ kẹsìn fún kankan àwọn tó ń pèsè fún pé wọn fẹ́ sìn tí wọn sá tí wọn lẹsìn làwọn fẹ́ ṣe ẹni tó ṣe pé ó lòun ṣe ìsìláàmù náà ìsìláàmù olódo lòun ṣe ọmọ nípa rẹ̀ báwo aláburú òsè ni máa ṣẹlẹ̀ kọ́mọ́jà kó náà nípìn bẹ́ẹ̀ anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ó ti kọ́ wa lẹ́kọ̀ọ́ sáyẹ́pẹ́ tí yẹn bá mójútó gbogbo àwọn tí wọ́n ń wí àlọ́ lásán lọ́wọ́ mọ̀ sí àlọ́ náà sì ni. anabi ni a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq bọ́ọ̀bá wí gbólóyìn lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ọmọ bẹ lábẹ́ ààbò Allah yóò sọ láti àárọ̀ tó ti wí títí tó rùn ó wọ̀. tọ́ba tún wíru rẹ̀ mẹ́ta lẹ́yìn ìgbà tó rùn wọ̀ ọmọ abẹ lábẹ́ ẹ̀ṣọ́ àti Allah títí tó tún di pé subhanallah ṣé wọ́n ti wélé yìí láàárọ̀ yìí ó sì ní báwọn tó kùn bí sẹ́ma ti ń pa lóòfo òkùnkùn kàkún ọ̀ka sí nǹkan kan ó tún lè máa gbé àwùjọ àbí wọ́n ti pè é àbẹ́ ìgbọ́rọ̀ àwùjọ àbí wọ́n ti pè kò lè wúlò fọ́daràn ìgbà بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم النبي سنة أولنا لا متع إما الثلاثة الله بينا نقول حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم النبي نتباوي لا مجلوتما nǹkan kan tó jẹ́ aburú ò ní ṣe yín kò sì ní ṣe nǹkan ní yín tí ó tó fi di pé òrùn wọ̀ tẹ́gbà tó wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀méje lẹ́yìn ìgbà tó òrùn wọ̀ aburú bẹ́ẹ̀ ò ní ṣe yín títí tí ló tún fi má. lásán lórí gbogbo àwọn dáadáa ńláńlá yìí fi mà wá. sọ ọ yẹ ká kàkún ọ yẹ fi àwọn àwọn ọmọ ọ̀dọ́ wa gbogbo ó bá a máa bẹ lábẹ́ àti ààbò lọ́dọ̀ lu ẹlẹ́dàá wa àwọn eléyìí tó kéré jù tí yẹ kí gbogbo wa kásá ìmọ̀ nípa rẹ̀ ọ yẹ wà wa tá a máa ní gbogbo wa àwọn ètò tó tó pọ̀ àmọ́ àwọn eléyìí wọ́n jẹ́ àwọn ètò kéré jù tí yẹ kásá ìmọ̀ kan nípa rẹ̀ nàìjíríà wa kò sí tàbí ṣùgbọ́n à ń bùkátà kájẹni tí ó lànà ara wa tá máa gbéra wa nígbà wọ nítorí pé nǹkan ọ̀rọ̀rùn kò dẹrùn fún gbogbo wa ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú wa tó jẹ́ pé eku kaka ìnirú wọn fi ń jẹun ìsẹ̀mí ọ̀rọ̀rùn kò rọ́gbọ́ eléyìí ti mú kí ọ̀pọ̀lọpọ̀ kọ́ lọ pokùn so ẹlòmíì ọkàn màmá para rẹ̀ ni nítorí ọmọ wo pé kú yá lọ ìyá ti ń jẹun yìí àti fẹ́ pè é nígbà tó sì jẹ́ pé orí bíbẹ́ kọ́lọ́gùn orí fífọ́ káṣe sùúrù nǹkan tó kù díẹ̀ káàtó lónìí yọ padà wá da nígbà tó bá dọ̀la lílo kápánù ara wa òun náà ní tó bá rẹni tó dún pọ́n ìwọ sì ní àlékún nínú nǹkan tó ní tó ní bùkátà sí ṣàánú wa tó bá jẹ́ pé agbọ̀n ọ̀dọ̀ rẹ ẹni tí wọ́n rí jẹ láàárọ̀ ètò wa ó ti so orí ńlá agbọn ọ̀dọ̀ rẹ ni tí wọ́n rí jẹ lọ́sàn-án ìtiwa ó ti sóore ńlá bẹ́ẹ̀ náà ni tó bá pè tí wọ́n jẹ lálẹ́ ó ti sóore ńlá ọ̀pẹ̀sán ńlá lọ́dọ̀ olúwa ẹlẹ́dàá wa tó bá di lọ́jọ́ ńlá ọjọ́ gbẹ̀ndàlùkìyà ọ̀nbẹ nínú àwọn èèyàn tẹ́tọ́ pító ìníyàwó àbọ̀mọ́ wà ìdààmú dàbó ti bá ọmọ báwọn ṣe lè rówó ọsibítù ìwọ sì wà ní kòkò lè ràn lọ́wọ́ láì jẹ́ pé ó ní ọlá láti fowó yẹn ràn lọ́wọ́ ràn lọ́wọ́ kódà kó ṣe ní yíyá torí bẹ́ẹ̀ lomi ò rẹ́ ni ya lówó ó sàlàyé ìpọ́ntí tó wà nínú rẹ̀ ìṣòro tó wà nínú rẹ̀ ó láwọn ọ̀yà lówó èlé ẹ̀rá láàánú ti kà nígbà tí mo bá yá fifty thousand ẹ̀rí pé látàrí ìnira tó bá òun lè gbà á tó sanwó yóò fún ní àwọn èpè kanṣukanṣu nítorí pé yóò padà hàn nà pé kà ní ọ. eléyìí túmọ̀ sí pé kásánù ara wa nínú tẹ́sí ìsìláàmù fẹ́ni nínú wa ẹni ó ní ọ̀nà táwọn èèyàn tí ní tí ó fi rí ẹ ẹ bá wọn wá nínú wa ẹni tí ó fi mú kí ẹni tí ń wá yàwó kó rí yàwó ẹ ṣàánú ẹ jẹ́ káwọn náà fẹ yàwó ẹ má wọn kú lápá nínú wa ẹni tó yẹ kó lè fáwọn ọmọbìnrin tí ń wọn fi gidi ẹ ṣàánú wọn ẹ káwọn náà rọ́kọ tí ó náà fi ọ wà nínú wa ẹni tó yẹ pé ó ní làákàyà tó gbọ́n tó fi lè yanjú awọ bóyá bàbá àtọmọ níjà bóyá mọ̀lẹ́bí sí mọ̀lẹ́bí tó lè bá wọn parí ẹ ẹ máa dá sí kẹ wá lánìyàn tó gbogbo ẹ̀ ẹ̀ ń fi ń sin Allah ẹ padà rẹ̀ sàn rè lórí ẹ̀. ṣùgbọ́n àwọn àánú kan ní nàìjíríà ń bí ní ìsìn àti serú rẹ̀ ó pè fákìyèsí èèyàn kan gbọ́dọ̀ kú gírì kéèyàn ló fẹ́ serú àánú yẹn òun náà làánú pọ̀ ń gbọ́ kàdáká ẹnìkan wá sọwọ́ lẹ̀ pé ẹ dákun ẹ ràn high school ni mo n lọ kí ló burú ìwọ ń lọ sárin kíkún eré àtọ̀ ń gbogbo kan lọ mẹlọmẹlọ ko sí tó burú mi wà ní pé nígbà tá ẹ bá high school lọ́wọ́ si sí ọ ó ọ pèsè ẹ̀mí rẹ lọ fẹ́ ni àbọ̀kadà gbogbo ńlá ọ sọ pé ẹ̀mí mi jà o torí tá a bá ti kù mo lè rọ̀ kadà mi ọ̀yà sọ kalẹ̀ báyìí kò sí ná pápá bora ẹni tá a la fẹ́ sànú lọ́ba tẹni tá a máa bẹ̀bẹ̀ pé mi o ẹgbàá mi lọ́wọ́ ẹni tó ti pé ó gbé wọn lọ́kadà wọ́n wọ kọ́nà wọ́n sá lọ́dà ẹlòmíì agbárí rẹ̀ ni wọ́n sá wọ́n ti gbọ́ ọ̀kadà wọ́n gbà lọ àjàjà tó ń bá kiri kọ́kadà yìí tuntun èèyàn dáhùn tó àánú irú eléyìí ó ṣòro ṣe o ń gbé mọ́tò rẹ̀ kọjá tọ́ ìwọ bá sì gbégbé ah, ará àdúgbò náà ni bó ṣe wọlé ta ìwọlé lọ́kàn sí kinní kan láti inú ìkíta léwọ́ rẹ̀ bátẹ́kùn ṣe gbé kinní ń báyìí lọ́ba ń sùn lè tẹ́rìn kó tó di pé ẹwọ́ bí táyì ti wọ títì la ìwọ ọ̀jẹ́ wọ má ọkàn rọra sun ọsẹ gbẹ kan ni ọlọ́run ṣe ilẹ̀ ti sú ó sun ọsẹ gbẹ kan ó gbé ọlọ àti mọ́tò wọ́n lò wọ́n fẹ́ tutù wọ́n lò mọ́tò fowó. Wala hawla wàlà quwwata illa billah akramakumullah bẹ́ẹ̀ lọ́kàn nínú àwọn olùmẹ̀sìn islam ni Yobe state wọ́n ní bàbá gọ̀ọ̀nì ó fẹ́ kéra láti ìlú tó wà ní Yobe state ó fẹ́ lọ sí Kánò ìwà ń bọ̀ lójú ọ̀nà lónìí kan lórí ẹnìkan báràkì So ó lóun náà òun fẹ́ kó gbé òun délu kan tí ń bẹ lọ́nà tó fẹ́ gbà ló ń bá sì sànú tí ọ̀bẹ́rẹ́ kí lẹ́sìn rẹ ọ̀bẹ́rẹ́ kí ló kọ́ rẹ ló bá gbé sínú mọ́tò wọ́n lọ wọ́n lọ wọ́n lọ lójú ọ̀nà tí wọ́n ti ń lọ yìí ilẹ̀ ní tá tọ́jẹ́ sọ́jà ni wọ́n ń sọ fẹ́ni tó gbé ní mọ́tò yìí pé òun gbọ́ sí nǹkan kan dún lábẹ́ mọ́tò rẹ̀. àbọ̀ mọ́tò lòun onye kankan ó ní à ah, actually ńgbà tó yẹ pé lọ lọ kánù jìnnà ó nídìí láti verify ní tí bá ń yẹn torí kọ́mọ́ wa lọ jẹ́ pé iní ọ̀dọ̀ gúnlẹ̀ lọ́nà kí yóò sì má lọ ya lágídí ló ń bá pààkì ní máa ń wo agbọn wájú pé kí a tá ibi tí arákùnrin yìí tó ti ń wo gbogbo ẹ̀ mọ́ra wọn ọ̀daràn náà nífẹ̀ẹ́nu ara rẹ̀ sọ ló ń bá nàbà sí bó ṣe nàbà sí lánàá à ah, kí ni wọ́n á ṣe fún ọ ní ìsìn kí ni wọ́n ṣe fún ọ láì dá nàbà sí ni ṣe jọ́mọ̀ ń bọ̀ ṣeré òun dà gẹ́gẹ́ bíi búrẹ́dì wa ah, ni ó ṣe nǹkan kan fún mi ah, nígbà ṣe nǹkan kan fún ọ má tún dojú ìgbà kan mi máa wò. ó ní báyìí ló ń yìnbọn sí sámà wọ́n ní kí lọ gbà lérò pẹ̀lú ìgbà tó yìn sí sámà ó lóun fẹ́ fi sẹ̀rù báni dípẹ́ kó lè bá àná bora subahánàlá kí ni bora kí ni mo ṣe ẹ̀rí pé kẹ́lẹ́dà wa má jà sànú dára ó ní ńgbà tó ń yìnbọn kan sókè tí ò lọ báyìí ló ń ṣe kó ìbọn fún lẹ́ẹ̀mẹ́ta báyìí dẹ́mi olùmẹ̀sìn pa subhanallah ẹ̀rí pé báyìí nílẹ̀ tònítọ́ máa bàbá sóore ẹ̀yẹ ká mẹni tá sóore fún lórílẹ̀‐èdè tiwa yìí kọba fẹ́ sàánú mọ̀rú àánú tó ṣe nítorí pé oore ń dibi máwọn èèyàn lọ́wọ́ látàrí ẹni tẹ́ fẹ́ sàánú kò ní kò ní mánì ọ̀tá ni tẹ́yìn rò rí pé ọ̀rẹ́ ni ọ̀jẹ̀ sẹ́wọ̀n pé látòrí eléyìí àwọn àlùkò náà wà tẹ́yìn máa ń travel tó yẹ pé ẹ̀sẹ̀ bí bọ́yá wọ́n da àwọn ọlọ́pàá àti sọ́jà síbẹ̀ kálukú ọmọ wa náwó pé fáwọn late ẹgbẹ́ àwọn déwájú ẹfẹ́ àwọn late ẹgbẹ́ àwọn déwájú yìí máa ń pàkíyèsí gbogbo arìnrìnàjò pé àbí báràkì sọ́jà wà ń bì mí àbí báràkì ọlọ́pàá lọ́ wà ń bì gbogbo ẹ̀yin ọlọ́pàá tẹ̀ máa dúró bẹ̀ àti sọ́jà àfi kẹ́ ẹ lọ tún èrò yín pa ọ ẹ lọ máa wọkọ̀ ń gáràjì torí pé pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó dájú pé àwọn ọmọ orílẹ̀-èdè yìí kọ́dà àtàwọn orílẹ̀-èdè bòmí tó bá ti gbọ́rú ìṣẹ̀lẹ̀ yìí wọn ò tún ní fẹ́ ṣàánú sọ́jà kan máa o wọn ò ní fẹ́ ṣàánú ọlọ́pàá kan máa o wípé mo fẹ́ fún ọ ní lift let me give you a ride tó o bá dánrú ẹ̀ wò o lè dánrú ẹ̀ tán sẹ́mi fẹ́ni dẹ́yìn pé o awọ ọkùn awọ ọ̀nù ọ̀fẹ́lẹ́ kò jẹ́ ká mọ inú àṣẹbí ohun ọmọ tí ń rò sẹ́yìn ẹ̀yin ọmọ tí ń rò sẹ́yìn bẹ́ẹ̀ kórìíra ẹ̀sìn ni wọ́n ní kí ẹ ṣe mùsùlùmí ìkórìíra ẹ̀sìn bẹ́ẹ̀ wọ́n ti ń tájẹ́ ti ẹni ẹlẹ́ni ti pẹ́ bẹ́ẹ̀ ńgbà tó ti gbéra lé ni wọ́n ti ń pera wọn kó ti gbéra wọn dúró létí títì ó sì láàánú yóò fẹ́ gbé ọ náà ni tó bá ti gbé ọ máa ti sẹ́ńjẹ́ o láti kó fún bíi búlẹ́sì mẹ́ta lọ́nà tí òfin ní là orí ni ó ti kó fún sọ ọmọ bó ṣe rí mọ ẹsẹ àti mi lẹ mọ ọmọ bí ń ṣe dá lọ́gbọ́n ẹnu pé pé nǹkan kan dún lábẹ́ mọ́tò mi orí náà lásà gbé máa wò lójú lórí wà àbórí lójú wà náà máa ń wò jẹ́ pé bó ṣe kọjú sí tí wọ́n ní dún iná nípàkọ́ rí ó tún máa rẹ́ni tó ń bá sọ̀rọ̀ nígbà tí ń sàn nábì torí wọn lánàá bí sallallahu alaihi wasallam bí ṣe ń rí wa níwájú ní tún máa rí wa lẹ́yìn àfa wọ́n m rẹ̀ légbodò látàrí kọ́ abẹ́ Allah kọ́ba àforíjì olùmọ̀ẹ̀sìn yìí abẹ́ kọ́ba wa ti lọ́mọ àlùjẹ́nà abẹ́ kọ́ba wa ti kú fún ọ̀daràn tí wọ́n máa ń hurú wọ̀ ọ̀daràn báyìí abẹ́ Allah wọn bò bá wa tú wọn ẹni tí wá ìṣọ́ àtààbò orílẹ̀-èdè náà ni wọ́n máa lo láti fi máa dẹ́mi wọn légbodò sẹ̀rù bà wọ́n ẹ̀rí pé nǹkan dojú sí ni ọba ni lẹ́rù irú àwọn eléyìí á pe ìjọba pẹ̀lú ohùn rárá kí wọ́n ṣàwárí irú wọn nínú gbogbo ẹnu tí ológun tí wọ́n bá wà kí wọ́n yọ wọ́n bá ti ṣe yọ jìgá kúrò lẹ́sẹ̀ nítorí pé wọn ò ní jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ ó wà lórílẹ̀‐èdè ma aráàlú kò ní ní ìfọ̀kànbalẹ̀ síjọba ma. ìjọba náà ní rí ará bá sọ̀rọ̀ kan gbọ́rọ̀ rẹ̀ mọ́ torí bí èèbá ṣe pé èèyàn bá lárò jinlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ péjọba lọ́rán wọn kó wọn máa pààyàn bẹ́ẹ̀ nítorí pé ìbọn tó wà lọ́dọ̀ rẹ̀ ti ta ni tìjọba ni àwọn ẹ̀sùn kó sinú tìjọba ni ìjọba ò sì bí ọ boko haram wọn ni wá láwàárí kálukú sá àwọn ẹrú ọlọ́run jẹ àwọn lẹ́ ń jẹ́ kí wọ́n rìn pàdé ń jọ jẹ wọ́n kò yẹ kó rí bẹ́ẹ̀ káwa rántí pé lásìkò tá à ń sọ̀rọ̀ nípa àwọn àwà téèyàn ó hù téèyàn ó fi jẹ́ nítọ́ da táǹtì tún mẹ́nu bà pákan nínú àwọn àwà eléyìí tó ti fẹ́ di tọ́rọ́ fọ́nkálé láwùjọ wa tọ́jú àwọn àwà rádaràda pálapàla tá a gbọ́dọ̀ pàdé káràntí kó gbogbo àwọn nǹkan wọ̀nyí àti nǹkan míì àmàmà nípa rẹ̀ bí ìbá sọ̀gá wa tó kọ́ wa nípa rẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi yìí ní ìwọ̀ lórí wa tọ́pọ̀ nínú àwọn ọ̀wọ̀ yìí oníkàmá sí àsọ̀látù torí pé olúwa ẹlẹ́dàá wa àtàwọn màlẹ́kà rẹ̀ alápàlẹ́ àwọn náà ń ṣe àsọ̀látù fún anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọn náà ní allahu ju apá wa náà láti ká máa ṣe àsọ̀látù fún kásì máa kì ní kíkì. فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعن التابعين لهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله